السلام عليكم ورحمة الله وبركاته oh nǹkan tí mo sọ tán nísìn ó jáde lẹ́nu mi tán kí n tó rò pé bí mo ṣe fẹ́ sọ tán nìyẹn mo fẹ́ sọ pé fàṣàlámù àlékún kẹ́límà tó àwọn àbáàrí ọ̀gọ̀ọ̀rọ̀ náà àfọ́rí ló gbàgbà wípé tá a bá ti rèé o انت هو وبدل به مصدر كان يكون مصدوبا بفعل bọ ọgọrọ olùsọlẹ a rí àwọn tó ní ìṣe lágbàtí àmọ́ gẹ́gẹ́ bá wọn àpá ṣe máa ń ṣe kí tó bá jẹ́ pé ọgọrọ kan làwọn èèyàn ó sọ fún bó ṣe rí yẹn ẹni tó bá máa tó yàtọ̀ ó yẹ ni pé ẹni tí ó mà kò yẹ ìwọ lò nínú ṣùgbọ́n yóò dún ìyàwó yóò sọ pé wọ́n tà wọ́n ṣùgbọ́n tó sì correct ni pé kì í ṣe bọ̀ so nígbà míì tó máa ń da kí n ṣàlàyé bẹ́ẹ̀ ó ti wá jẹ́ pé ọ̀rọ̀ ìbá à ìkan nínú àwọn onímí àwọn ọlọ́lá ìlú wá wá síbẹ̀ fẹ̀kúlù máàlìkù ṣẹ́ká fẹ̀yọ́ sí fìlúwà mọ́ máàlìkù wá tí a sì ṣe níbi lúwà máàlìkù bùn anas bùn máàlìkù ṣẹ̀ èmi tó dáa àfà mi rọ̀bí àtọ̀rọ̀ ìdá kílẹ̀ lọ́wọ́ kẹ́ ìdá kílẹ̀ lọ́wọ́ kẹ́ fàhálùk قال بخير والحمد لله ó ní èmi tó dá àfáà mi Rabi'atul Ra'i Rabi'atul Ra'i yìí ìmọ̀mọ̀ lálẹ́ ẹjẹ́ sọ mí Rabi'atul Ra'i yìí fún Rabi'atul Ra'i yìí mọ́mọ̀ lè kọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run sọ yí pé mọ́wọ́ àmáta Rabi'atu mun Abi Abdurrahman Rabi'atul Ra'i lam nashumma rahiyatal fiqh àgbàtí Rabi'atu kú kan sọ pé alfikù káwọn afọ́ sàlàyé nǹkan pé èèyàn lọ́nà sáàmù tó báyìí ọ̀rọ̀ yìí ẹ̀sìn yìí lè e. àtìgbà tí rọ̀bí á tó rọ́ èyí ti kú láti gbọ́ ọ̀rọ̀ fíkìrì láti àwọn èèyàn mímọ̀ ẹni tí wọ́n sọ ni ọ وإذا قيل له كيف حالك يقول بخير والحمد لله yóò jókòó ti rú àwọn nǹkan báyìí kò ní wá kò ní wá àkíkọ̀ tán fẹ́ fi lúgà yẹn ṣe lóòótọ́ àyè sọ pé ó lóore fún àkíyàn mọ́kàn lákín tí a bá mójútó ó lè di ilmul lisan dúnà ilmul qalb ó sì pọ̀ ilmul lisan dúnà ilmul qalb ò mọ́ ìmọ̀ ìtìmẹ́lọ́kàn ó dẹ̀ wà important àwọn olùmọ́sí tọ́ka sí alimamu ibn Taymiyyah rahimahullah wọ́n sọ wípé kódà ó dẹnu tí ó káwọn tó jẹ́ sí sí àwọn Khawarij wọ́n fẹ́ máa sọ pé ha àì ká máa fẹ́ mójútó àtàṣádúdú wátànátòrò wal mubalagha fi ikhrajil huruf kí wọ́n fẹ́ máa ṣe mubalaga níbi ikhraj al-huruf tí ó fẹ́ lè gé yàn lórí kaifa hàlù ẹgbẹ́ hàlà àìdàn fi ìnáwó mìíràn tẹ́kẹ̀lú kò jọ pé lágbára fún wọn sọ̀rọ̀ báwọn àbí kaifa àkọ́ni kí ní bá gẹ́ẹ̀tì hàlù kaifa hàlù kí tó bẹ́ẹ̀ ẹ wá wo bí ìmọ̀ àwọn àfáà sí tó wọ́n ní bẹ́ni tó bá ní wáṣíwáṣà bá wá bá wa tó wá ní àwọn aráàfin káwà tó wò rí pé nínú kíw wọ́n ní ẹ̀bí pé aráàfin wò a ní àwọn òrùfù kọta ń pè ní òrùfù mọ̀tàmáṣílá tó fi nùtìkì wọ́n jọra wọn ní pípé bẹ́ẹ̀ tí ò bá ní wáṣíwáṣà bá ní problem bẹ́ẹ̀ àlè kan ẹgbẹ́ tó ní wáṣíwáṣà àṣájúlù ni ó sì tó ń bá lọ́wọ́ rí áyìn pè ẹ́ ni ó ti wọ́n ìrí àìní pé because ibẹ̀ ní ṣetán ma ń gọ sí fún wọn àwọn òrùfù kọwà ibẹ̀ ní ṣetán gọ sí yóò ní rẹ̀ ihdina siratal mustaqim yóò ní òpé <laughs> òpé dada orí rẹ̀ yóò ní ihdina eh, eh, orí bàbá sọ̀rọ̀ àlùwásíwásá yà ó sọ ọ̀sẹ̀ àwọn afá sì sọ ògùn ẹ̀ wọ́n sọ ògùn ẹ̀ kódà wọlé nìkan wọ́n bá tàbí àwọn tó ti kọjá lọ tí ń sọ fún pé ẹ̀dàkùn ìṣàánú tó ń bá ṣàlùwàlá omi dé orí òun àyà fomi sọ́wọ́ kó fi pá orí olóòtí òdíbẹ̀ náà ni wọ́n ni kí orí rẹ̀ gbọ́ inú omi ó tó ń kíbọ̀ kò tún débẹ̀ wọ́n ni àà òye ìmọ̀ pé wọ́n ni ó ní kí ló dé ní àyíwí sọ̀rọ̀ yẹ̀ fún ọmọ kí ló dé ní ah! mọ́wùlẹ̀ kírun mọ́ ó kàn ń sásìkò sùfún ní kí ló dé ó ní ti bá nàbí ní irúfẹ́ alkọ́lá alfẹ́láfẹ́ wọ́n ti gbé gègé sókè fáwọn mẹ́ta alìmọ̀jìnúnù hàtà ẹ̀fí wèrè títà èyàn kò ní ni wọ́n ní kí ṣẹ̀rí àwọ̀ wọ́n fi yẹn pè padà sẹ́yìn rẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan bí kánú àwọn afá náà wípé ǹjẹ́ téèyàn bá rí ẹni tí ń jẹun nínú àwẹ̀ ṣáà sọ fún pé má jẹun amọ̀páláwẹ̀ ni wá gbàgbé láti sọ pé òun jẹun lọ́wọ́ wọ́n ní sáà sọ fún wọ́n wọn ní bẹ́ẹ̀ lọ fún pé ọjà wọ́n ni ààrà òṣìgbà náàbí sọ pé sallallahu alaihi wasallam innama at'amahu Allah wa asqa ọlọ́run ló fún oúnjẹ ló fún mi afa namna'u khairallahi alayhi orí ọlọ́run tọ́lọ́run sí fún ha kó mọ báwo rẹ̀ lọ́nà náàbí sọ wọ́n lábọ̀ wá ní rahimahullahu ta'ala qala qala rasulullahi sallallahu alaihi wasallam man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wà láàrin ẹ̀ṣẹ̀ àti àlùmọ́ǹkà ẹni tó ń jẹ lọ́sàn àwẹ̀ kò gbẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìjẹ lọ́sàn àwẹ̀ pẹ̀lú àwẹ̀ mú kárùn àfáwà mú kìyàsì kan wá wọlé gan ó ní dédé wó jẹ́ pẹ́ta bá rí wèrè méjì tí wọ́n bára wọn lò papọ̀ ní mọ́sálásí wọn ò tí ẹni sọ bẹ́ẹ̀ abẹ̀lẹ̀ ṣùgbọ́n ìkíní yìí mú kàrù ní àṣọ pé àádá ah, mú kàrù á sì kọ́ bí ìkàrì ìkílà náà sọ mọ̀rọ̀ àmì kan mọ̀ kárọ̀ kẹrí pé fọwọ́ ikọ̀ fa ìlànà ìsẹ́tẹ̀ nígbà tẹ́yẹ̀ bá lágbára fábílì sáà ní tó ẹ̀fẹ́ ọgbọ́n

nazaron ìlàhálì àníjì lórí kò kú dẹ́ṣẹ̀ so títí tásìkò wọn fi jọ kó fẹ́ lọ látọlẹ̀ ara rẹ̀ bá tún gbà bá ń gẹnu tára rẹ̀ bá gbà bẹ́ẹ̀ al-Sheikh Muhammad Salih al-Uthaymeen rahimahullah wọ́n ní bẹ́yàn bá sùn láti ìrítọ́ mú sọ o tó ṣe èyí o dájọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn láti kó ti ibi tó wà lọ so that o kàrà yorùkọ tèmi kò mẹ́ o wà lè ṣe mọ́wàá sọ́rẹ̀ tèmi wọn wọ́n lè dúró àti asìrì jọyìn kò bá láyé kò bá láyé nǹkan mọ̀ ọjọ́ ìrìnà léyàn lórí èèyàn gbọ́dọ̀ di onílàákàyè rẹ̀ gbọ́dọ̀ wà mí kó wà ó sì gbọ́dọ̀ wà láyé kò wọ́n ní kò ní sá àbí kí ẹ̀yìn òkú ẹ̀ṣẹ̀ ṣe kò fẹ́ mi ní kò ní sá àwa torípọ̀ lè làwà ò àwọn mẹ́sọ pé yóò sáwọn ṣùgbọ́n àkọ́kọ́ kó ti ṣe kò fẹ́ mi ẹ̀ wà ní yóò sán mo ti ẹ̀jọ́ pé torípa rí sí ibn abdulbar rahimahullah àwọn tún kàn mí níbi àdísà níbi tó sọ pé sallallahu alayhi wasallam من نام عن صلاة أو نسيها فليصلها إذا ذكرها أو حين ذكرها gbogbo ẹni tó bá gbàgbé ìran kan àbí ó gbèrún kan jù sílẹ̀ ó sùn gbàgbé àbí ó wá gbèrún jù sílẹ̀ fáìlì sọ ìgbéyà kó yá kí ìdá ذكرها ẹmọ bí aláàlámà Muhammad sọ́yẹ̀ tèmi pẹ̀lú àwọn tó lọ́gbà tí wọ́n lọ ẹwà àwọn yìí wọ́n ni mọ́nà ma ń sọ láti áwọnà sí àhá ẹn tó bá gbàgbé tó bá sùn gbàgbé mìíràn kan áwọnà sí àbú gbàgbé ẹ̀ fálì sọ́lẹ̀ ìrọ̀lẹ̀kọ̀rọ̀ pé ní síáàmù lásìkò orun yẹn bá ilé lọ bó kí ní ẹ̀mẹ̀ 1000 ṣékù fèmí ní ọlọ́run nígbà kí ẹ tó tó yẹn náà sọ àsìkò orun wọlé wọ́n pẹ̀rún Allahu akbar Allahu akbar salatul asr ó wá ó bá kí lẹ́ẹ̀mí ó ní wà ń sọ́lá ha alifa marratin láyẹ̀kọ̀bálò hàlọ́ ọlọ́run nígbà wọ́n ní kí ló dé ọlọ́run bá sọ wípé inna salata kanat ala almu'minina kitaban wọ́n ní bí ìgbà tí yẹn dísá pé wọ́n gba Ramadan kalẹ̀ ní Rajab máa fẹ́ travel nínú Ramadan lẹ́yìn ti gba ọmọdán tẹ̀mí báyìí pé innamal a'malu àbẹ́ tó wọnú Ramadan tó ní àpùlẹ̀ wá bízì lásìkò yìí wẹ́ máa gbà tèmi létà létà báwo hadha wal hal wa huwa al an ìsìn náà wọ́n ní gbogbo àwọn ibadatun muwaqqata gbogbo ìbádà tó jẹ́ pé àsìkò lọ́wọ́ bá fi sí àwọn òní kápá àti gbèpò àfọ́lọ́ náà ni gbèpò pẹ̀lú kọ̀níṣẹ̀ tó bá fi sí àsìkò hajj tó ẹnìkan ní àmì ah, olèlò hajj tèmílá tó bá di bí sọfà yìí ṣe aṣúrù hajj ní sọfà ọ̀nà one time ma ara yìí nìyàwó ni kó lọ kó nìkan dá sódé ni so ọlọ́run bọ̀

ẹsọ fún sọ́ọ̀ kò ṣe jẹ́ bẹ́ẹ̀ lè an náà ìbáadá tó ọlọ́run tún wá lámọ́lẹ̀ pé iná sọ́lá takáná alálìmọ́mìnì ìnà ìtàbá ṣùgbọ́n obi dáwọn afá àgbà yọ sáwọn irú náà bilbar rahimahullah àwọn tó wá sáájú 1000 plus àwọn wá ní pé ìtumọ̀ ọ̀rọ̀ anẹ́bì tó sọ pé mọ́ni ma án sọ̀láti àwọn nàṣí àhá pálí ya ha iku ya nàṣí àhá mẹ́rin ni a ha na kàá ókó yẹ náà sínú ẹn tó gbọ́n àwọn gbèsílẹ̀ náà kó sínú ìgbàtẹ́rù ọlọ́run àbàlúwa ní àà subhanallah pé tó bá kí gbá ọlọ́run gbà wọ́n ní kílẹ̀ rí àwọn wọ́n ní ṣebọ́ ọlọ́run bá sọ subhanahu wa ta'ala pé wa قال رب لما حشرتني أعمى وقد كنت قال كذلك أتتك آياتنا fanasitaha wakadhalika alyawma tursa wọ́n gbogbo nìsíyàmù kọ̀ọ̀kan tí wọ́n lò ń bí ìbí máa na kàdálíkà àtàtà àyàtúná fàtàrọ̀tàhà ó sì gbéjù sílẹ̀ ní annahu tó báyé pé ìgbàgbé ni lóòtọ́ ni kí ló tọ́lọ́ bá sọ pé la yukallifu Allahu nafsan Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run tá a bá gbàgbé abáṣàṣì mọ́mú ọ tá a bá gbàgbé ọlọ́run mọ́ ọ̀bọ̀ tí this instance ọlọ́run mú pé wa kadhalika atatka ayatuna fanasitaha ó ń pè tó wáyé pé ọlọ́run sì sọ yẹn pé wastajaba lahum ọlọ́run mo ti dání lóhùn pé gbogbo ìgbàgbé yáyá Ànábì ní sallallahu alaihi wasallam inna Allaha tajawaza an ummati an-nisyan wal khata wa mastukiru ayé wọ́n ti gbé kó fúnjọ yìí an-nisyan ìtàbá gbàgbé ah tí ó mi pé Ọlọ́run bá lóun mọ́ àwọn èèyàn kan lórí ìgbàgbé kò lè jẹ́ ìgbàgbé kí ló máa jẹ́ bàjọ́mà àtàr tí ó Ibn Abi Barr wà lò lẹ́rìí tí wọ́n pé ọ̀n gbogbo gbàkúgbà tí mọ́ni bá dé wá bá náà ó lè sá padà lọ́hàpá èwo ló fún aláì alápapá ẹ̀ ló tí bí kí ní 2000 times ọlọ́run nígbà ní ṣẹ̀rẹ̀ ní tọ́lọ́run torí ń bẹ́ẹ̀ bóyá sùn bóyá ọlọ́run tí èèyàn dára lógún ẹ̀yìn káwọn kan dú káwọn kan sàmbáyì wàdàlẹ̀dí na kẹfà owó lọ́tọ́ pẹ̀lú كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ وَأَمْتِعَتِكُمْ عَلَيْكُمْ ولا جناح عليكم إن كان لكم من مطر أو جرد فالله يتغفر فاسحته وهو يدركم إن الله عجيك من عذاب موسى بارك الله فيك nǹkan tó ka yìí èyí kan bẹ wọnú àyà ìgàgà ìmọ̀ dàrú kàlá tó kẹ وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقل طائفة منهم معك وليأخذوا أسلحتهم نعم فإذا سجدوا فليكونوا من وراء ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تعفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان لكم ألم من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم انظر ربك إن الله أعد للكافرين عذابا مهينا بارك الله فيك Ọlọ́run bá tí ó yọ̀nda ìrun lójú ogun pẹ́ta bá lójú ogun ṣùhánà wọ́tàálá ẹ̀tù tó lójú ogun oyin ojú ogun nífà àtòtò àwọn kan dò àwọn kan wà dúró àwọn ó sì mú àwọn kan jàdání. Táwà kan bá ti parí àálọ́dúró àálọ́dúró níbi táwọn wà yẹn standby àwọn ó parí ànábì ó parí ọ̀fà méjèèjì sallallahu alaihi wasallam àhà lójú ogun só ní ìwọ kan wà sọ pé òun wo fíìmù lọ́wọ́ ni òun ṣe báyìí lọ́wọ́ ni àsìkò rẹ̀ wá jáde ọlọ́run nígbà wà ń sọ́là alfàmọ̀rọ̀ kàmọ́ kọ́lẹ̀ lálẹ́mọ̀ òfèmí tó lọ kí lẹ́mí 1000 kò sí because wọ́n rí nàbí ìrùn wọn fún wọ́n rí tó jọ wọn bẹ́ẹ̀ náà ni Ramadan yíò lè kan decide fún ààrẹ pé láti ah, ìsẹ́ tán bẹ́ẹ̀ náà ni hajji gbogbo ìbára tó bá jẹ́ wọn akọta ayà tún wá wà fún àná inna as-salata kanat 'ala al-mu'minin aláàdẹ̀ tún ni al-mu'minina kitaban mawquta àsìkòtà ní kẹ́kẹ́kẹ́ wọ́n tún wá ní hadith wípé àwọn màláìkà máa ń pàwé dé tí wọ́n ti kọ àwọn tó kírun tán pé wọ́n pàwé dé ẹ̀tíṣà wọ́n kọ́ fàtẹ́sí wọ́n kàn wá gílé gan pé kí ní ṣe báyìí wọ́n ní kíràn pé kò kíràn ti bẹ́lì sí lọ kò kíràn anábì ni irun sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ kan tún wá kanpá láàrin wọn ó ní yàtà aqabuna fikum malaikatul layli wan nahar àwọn màláìkà tún wá máa ń pọ̀ níbi irun salatul asri àti salatul fajr ọlọ́run ni wa Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda ẹ̀rí tẹ́ ń kà láàárọ̀ yẹn o torí ẹ̀ta bá ń kírun láàárọ̀ ẹ̀dákùn torí ọlọ́run ládùúgbò yẹn yẹn mọ́mù gidi o ẹni tó kọ́kọ́ lágbára ń jọ́tẹ́ bá ti kọ́ mọ́sálásí ní kẹtù kọ́kọ́ mọ́ ṣe tó tàní ó jẹ mọ́mù mo sì bẹ̀yìn ló kọ́ lọ́n ẹmọ́ àkíyèsí wọn pé ah, ó dàgbọ́n fẹ́ràn ayé ni yóò padà yé yín pé ọlọ́run nìkan ló mọ̀ yìí anábì muhammad sallallahu alaihi wa sallam ó ń pèpè àkódà ọlọ́run ọba gán tó ti pálówè fún àkó pálówè gó tún lámọ́lẹ̀ ọlọ́run sọ nínú suratul muhammad ọlọ́run sọ nínú suratul fath ọlọ́run sọ nínú suratul anfal ọlọ́run sọ láwọn ọbọ̀mìnà ọlọ́run promise àwọn sàábé ní nǹkan ogun lójú ogun tẹ́bá lè jà dáadáa tàbárí bẹ́ẹ̀ ìpín yóò tó pọ̀ jù báyìí lọ lójú ogun ṣé kò ní àfẹ́ ti class ibi tó aká tó pé ààrẹ nítorí àlọ́rùn ní ṣe ó lọ́gọ́rọ̀ ọgbà ẹ̀ ń ṣàbòsí sáwọn tẹ́pẹ̀ láwọn àìmọ̀ àwọn imams ẹ̀ torí pé àwọn náà wọn ò lè wọ́n rò pé yìí làwọn ń sìn wọ́n ìwà ilé sọ síta wọ́n lè sọ pé ara ọ̀ ní ilé gba ẹ̀yẹn no no no mi ní ṣe tí bá ṣe ẹ̀kú kúgbó kò bẹ̀ kìmọ̀ pé àwọn kí a máa dá ẹ̀kíníkan eh, thousand ìfẹ́ dákọ̀ọ́ ẹnìkan mọ́ ni àsáhàrì ah, tèmi gan tó tó bá yẹn gan so kẹwàá dá òkè ní kan thousand kẹwàá yọ lísì fún imam yes tòrótọ́ ẹgbẹ́ àwọn ẹ̀dá ni wọ́n mẹ́rin tí wọ́n rí ẹ̀ ní kọ́nsídà fún nímọ̀ sí wà very important imam ẹ̀yí tàbí pé náà kí wọ́n pàpọ̀ lórí nímọ̀ rárá ọ̀ yóò nímọ̀ tó bá ti nímọ̀ rashid ló gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀ ìgbóhùn fi amòyí ó máa bí àti darí gẹ́gẹ́ ilé àgbé ní ti lọ́wọ́ àwọn kọmitì ọ̀rọ̀ fún wa dé wọ́n á ní máa ìlẹ́lẹ́ padà sí ọlọ́run fi wá sí ṣù yẹn o ọlọ́run fi wá sí bẹ́ẹ̀ ọlọ́run kò tó wà bọ́t kò dá ká máa sàwọn àyímọ̀ bẹ́ẹ̀ kí ni ìdí iṣẹ́ ni ah! àwọn èèyàn yìí onímọ̀ ya bẹ̀ tó wá gbogbo kìí torí ọlọ́ bá ń yọ yẹn kó bẹ̀ẹ̀sẹ̀ ìmì ọlọ́run ló mọ̀ yẹn ẹ bá mọ̀ ní ìkàtà kó máa jókòó sọ mọ́sáájí ó lè mọ́ torí ẹwà sínsẹ́ ẹ̀yìn ni ó mọ̀ yes ẹni tí nǹkan bá wà lọ́wọ́ ẹ̀ ni ó fẹ́ máa ṣe dáadáa lójú ẹ̀ ìyẹn ò sí ṣẹ́tù lè decide ìyàn fọ́lọ́ kò sí sọ kò sí mọ̀gbà tí wà sínsẹ́ àdúrà tí wà sínsẹ́ kò sí sọ sẹ́ fèyàn lẹ́fọ́ lọ́n ṣe yàn lè rí àwọn àlámọ̀ bẹ́ẹ̀ ni yàn lè rí sáì but àwọn èèyàn bú àwọn èèyàn fẹ́ràn Ọlọ́run dé pé yóò tún dàrú mọ́ lójú wá fẹ́ mọ̀ kó wà sí yóò tún dàrú mọ́ lójú wọ́n yóò tún dàrú mọ́ lójú ìwọ́n jọ́rọ̀ síṣẹ́ ní ti gbà tí wọ́n ló sẹ̀sán rẹ̀ so kò ní láti ṣó ẹ̀nà ó ní láti sọ fún ẹ̀sẹ̀ pé mi wà síṣẹ́ ní pé mi ò wà síṣẹ́ sanwó ìjẹ́rí tí wọ́n lọ máa kìrẹ̀ sanwó kó mọ́ bá tiẹ̀ lọ kó mọ̀ pé kí lẹ́ ní káwọn sí wọ́n ní báyìí pé ìyìn lágbára bá ìrìn dúró ẹjọ́ mọ́ lọlé wa kí mọ́ lọmọ kí wọn ládùúgbò wa pẹ́rẹ́ wà àwọn mùsùlùmí ládùúgbò wọ́n náà jẹ mọ́mù kò jókòó sílẹ̀ wọ́n náà jẹ́ kò jókòó sílẹ̀ yẹn ó sì lè máa pèsèǹtì ẹbí pé ọlọ́run ló ní ọlọ́run ló tó ni òun ọ̀dà nílẹ̀ haúsá gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ìmẹ̀ political system ilẹ̀ haúsá one ní ẹgbẹ́ bá equivalent of eh, bs náà wọ́n gbé sí ẹgbẹ́ bá ju ẹ̀kùrá ní ìjùmọ̀ lọ kùrá ní but àti ẹ̀dúpẹ́ bọ́lọ̀ pa àwọn ìṣe rẹ̀ lati so pe láti sọ pé ìwọ lọ kíní kan ní dìgírí àbí òun náà hàpùrá náà tó bá mọ tẹ̀sí rẹ̀ fún masters tó bá ti mọ tẹ̀sí ma fúrù hadith ma ẹgbẹ́ phd lọ dr imadomi tó bá mọ kẹrọ art bí ọmọ mi yíwa yìí ẹ mọ̀ pé prof professor kẹrọ art ní àmọ́ áújú tí wọ́n fi ń ka kùránì à professor fún ìdí tí a fi ń ṣe bẹ́ẹ̀ ò ní attention wa sí wípé báwa ṣe há Quran àti báwa ṣe ń lo Quran walaw annahum azzamuhu la'udhimu yaquluna fi kankibad wa innama ra'aw rajulan an mawqifil ahjami an mawqifid dhulli ahjam so kìí ṣe dẹ́nìkan kan á decide pé ah, ó dà pé kò ní class ọlọ́run ní mọ́ mark ìwọ́gbọ̀ ní class ìwọ náà ò ní kílásù ọlọ́run ní mọ́ máàkì hàn lóòótọ́ àwọn olùmọ̀ kan tí ó jẹ́ àlámọ́tò sídìkì wọlé kílásù wọ́n kọ́ kalẹ̀ àmọ́ ọgbọ̀n mọ́gbọ́ àwọn kọ́tà kọ́ kalẹ̀ ọpọlọ rẹ̀ náà ló ti yìí ó dà pé wọ́n máa rẹ́rìn tó bá ń ẹnìkan mọ́ sọ dáadáa albasiri ṣe bá àmà wọn bá àmà wọn albasiri abu sa'id rahimahullah tí wọ́n bá ń ṣe wáàsí wọn ìrẹ́rìn táwọn èèyàn fẹ́ mọ́ sọkún àwọn náà sì mọ́ sọ èsì mọ́ sí wáàsí wà áìrù náà wọ́n láìka tó dáa ni Muhammad náà sì rí òun ní pé yóò tó máa kí ni tí kí ní ẹ̀kọ́ wa sì rí ó ó oh, mọ̀ bẹ́yìn sàhábà bó ṣe wà náà nìyẹn èmi ò lè change nature tèmi tó rí tí ẹ torí gẹ́gẹ́ bá mọ́ pretend wọ́n pé imọ́ni ah, tí wá dé bá <laughs> ìwọ́n mú kẹfẹ́ satisfy bẹ́ẹ̀ láìláì ò lè change nature fún wọ́ come on get out so èèyàn ó mójútó nǹkan tó yẹ kó mójútó amúrùn ikhlas bẹ́ẹ̀ náà abdi ọ̀rọ̀ òyìn ọ̀sùgbọ́dọ̀ fílẹ̀ tàbí ìyí ìwọ̀n gbogbo gbà kódà gan àwọn olùmọ̀ ní pé kíyàn sọ gbogbo wà lódodo èmi ráfàánú kíyàn mọ́ sọ gbogbo wà lè kọ́ olùbá lè salaf tí wọ́n sọ pé inni atakallamu hatta akhsha Allah wa askutu hatta akhsha Allah ìmọ̀ ń dáadáa kẹ́tí máa dìrí pé ọ̀rọ̀ mi pọ̀ kò wá ní tààfin lórí ẹ̀mí tèmi náà mọ́ ó wọ́n ṣe hàn ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ó kà ní fíìlì pé ah, ṣé mi gan wà tí mo sọ ìbáyìí wà áṣùkò máa dákẹ́ lásìkò yẹn báwọn ni bá sọ̀rọ̀ ní dásí bákùnrin tí wà sí yìí máa ń yìnbẹ̀ lọ mò ń tún àmì ṣe lọ rẹ̀ tí bá rí ara tó ṣe lọ́dún pé mo ti ń jẹ́ ṣe para padà kò sẹ́ni tí ò gbọ́dọ̀ bọ́ ní gbogbo yẹn náà ni kò sí sẹ́ni tí ò ní mùsùlùmí àbí tí ò bá jẹ́ mùsùlùmí rárá bí ó ṣàì ní adínà ìtànkiri kíláàsì níbi kankan tí ò bá ní kíláàsì kankan ìbẹ̀ ní ọ̀nà àbí mọ̀nàbìkì ni àwọn yóò ṣàì ní adínà tó <clears throat> bá a ṣe rí ara rẹ̀ ti fáìsì rẹ̀ yàtọ̀ síra anyway wà ní inni àtàkàlẹ́mù àtàkṣàlọ́ nígbà míì kí yàn báwọn yàn sọ̀rọ̀ ọlọ́run máa ń jẹ́ kí yàn bẹ̀rù ọlọ́run wọ́n náà kan bẹ̀rẹ̀ sí kódà gan òòró gan bó ṣe ń sọ yìí wà á ń tàkàtà fún àlùmọ́ àlùkàlà ó kàn rí pé ọ̀rọ̀ ẹ̀ ara ti ẹ gan súnmọ́ súnmọ́ súnmọ́ inshallah yẹn kẹsìrì pẹ̀lú ọkàn yóò fọ́ fún ọlọ́run subhanahu wa ta'ala alhamdulillah ṣùgbọ́n gbà mí àsìkò ìdákẹ́jẹ́jẹ́ gan ní ọ̀sà ní ọ̀hẹ̀pẹ̀yàn kìí ṣe gbogbo gbà ní ìfláàsì wọnú gan jama ṣẹgbọ́ al-imam Abu Nu'aym nínú al-Hilya wọ́n ní nínú Hilyatul Awliya wọ́n láwọn ní bá fi ẹmọ́ ohun kan sakatu wọ́n dákẹ́ wa idha ta'ajjaba an-nasu min sukutihim takallamu táwọn èèyàn bá tí wọ́n wọ́n pé àwọn ọmọ káwọn ìdá sínú kàbẹ́rin ni àwọn náà máa ń dá sínú wáyé pò mẹ́ tó wáyé pò ríwà mẹ́ àwọn àwọn dá an yaraka Allahu fima yuhibbu an yarak wa an la yaraka Allahu fima yuhibbu an la yarak ọlọ́run rí ọ níbi tí orí bá wà ó sì rí kó mọ́ rí ọ níbi tàbí bá wà khalas hadhi hiya al-khashya kò sì sí kọ̀ sọ díà ẹnìkan láyé tí ó sọ pé lọ́dọ̀ tó òun wà akhsha min fulan ó gbọ́dọ̀ wà very careful pé ana akhsha minka a wa fil khafaya khabaya nǹkan bẹ lábẹ́ sánmà tí yóò ma wàláhì àwọn èèyàn ṣe nǹkan ẹ̀rọ báyàn tó bá dárò kí àwọn tó bá rí àwọn èèyàn pé àà ẹkù sí bí yóò ní ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ yẹn serious kọjá bá qala Urwa bin Zubayr وإن رأيتم سيئة ما أحد فاعلموا أن له أخوات ẹ̀tẹ̀ bá rí tí dáadáa rẹ̀ kan bára jáde síta ó ní àwọn sisters nínú ilé èyí tó hàn lọ́lọ́run rẹ̀ gbọ́rẹ̀ rẹ̀ ẹ mọ̀ dáadáa kan pẹ̀lú ẹ̀ ó ní àwọn sisters kan tẹ́ mọ̀ wà ń wà láwù sí àtẹ́ bá rẹ̀wọ̀n tí fi ń gbà wọn ní ọjọ́ ní fanzuru amman tó kọlu yàní tó sọ́ọ̀hìbù ẹwú bẹ àwọn tẹbá fẹ́ mọ́ bá ní ẹsẹ husnul ikhtiyar kí láwọn ká tí husnul ikhtiyar náà ṣe fún yà ṣe mọ́ sáájì kálọ̀bẹ̀ ọ̀rọ̀ ikhlas tàtàbù ẹ̀yìn ó ní àlámà ó ní tí ẹ̀lẹ́ sọ gbogbo ọ̀dọ̀ ọlọ́run ni ó ti jẹ́ áyà kí lọ́lọ́run bá sọ wàkẹ̀dálíkà àtàtìkà àyàtùnà ibáwọn àmì tó dájú wá bá ọ aláàmà ní pé kìí sàmì tó dájú àwọn olùmọ́sọ pé aláàyàtù híyà aláàmàtù sàbítà in tó kọjá bíyàn kan rú lásán mọ́rú ilé kíá káwọ́sẹ̀ sọ pé ta ló dá sánmà àti min aláàmà pé kò sẹ́n tó dájọ́ lọ́nà ẹlò kò sẹ́n tó tún lè kíìmù pọ̀ lọ dá tó bẹ́ẹ̀ bá jáde síta mẹ́rin tó sọ pé à ah, sánmà yìí ogun bàbá mi àpàdà gbá ò yìí tán sí jọ dáyìn lọ́wọ́ ni ẹ̀yìn ṣetán gbogbo dẹ́yìn wà lábẹ́ sánmà bàbá mi yìí pé bàbá yìí ò ó ní Abdul Samad àwọn náà dá sánmà ó ní bẹ́ẹ̀ àpẹ̀dọ́kọ̀ stéètì kò ní ìdí pé ó rà kò sẹ́yìn tẹ́lẹ̀ sọ pé à ah, ó rẹ̀ wọn tí oníṣẹ́ àwọn dáàzù pé àbúfẹ́rẹ̀ wọn ó sì lè rí bẹ̀ ẹ̀tọ́ wá sì lè rí bẹ̀ wọn kò náà dáni ah, èyí dẹ̀ ẹ̀wọ̀lé pẹ̀lú tí ń sọ ní pé èyí já chíkọ̀rọ̀ ní gbogbo ẹ̀wọ̀lé ẹjájọ́ rí ẹ̀yẹ ẹ̀yẹ explain ti náà fún ọ̀dọ́gbẹ́ tí ń sọ ni pé ẹmọ̀ gbogbo nǹkan kí yẹn ṣe ìwájú olóró dájú so ojú ni lọ́gbọ̀n fún ọmọ ọgbà ọ̀tí yé mi pé nǹkan bẹ nínú ọ̀rọ̀ tẹgbẹ́ wà so ó kílíà wípé dídá sánmà àti ilẹ̀ ayàtùn bẹ́yìn kò sẹ́ni tó lè dájọ́ lọ́nà àwọn tí ń sọ pé Jésù gan nígbà tí ọ̀rọ̀ tó rújú tó yányán làwọn kan tó sọ bẹ́ẹ̀ gbàtà àwọn kéékèèké wọn gbà pé jésù lè lásán àti rẹ̀ ó tóbi kọjá tí ẹnìkan tí wọ́n tó ṣe kílè fún ẹ̀ntẹ́bákò ní báṣà so táa bá ti wá pé a lè pé kò sẹ́n tó lè sọ wípé gbogbo ta bá rù kárí lára ọmọ ni a àlámà náà ni ọlọ́mọ tu aláṣìírí kò sẹ́n tó dáa lọ́ndà wọ́n tu aláṣìírí Sufyan ibn Uyayna máa ń sọ pé Allahumma sturna bi satrika al-jamil Allahumma sturna wà dáṣọ àti ríbò wà bi satrika al-jamil èyí tó jẹ́ tó bá yọrú blanketi tó bá kò ló yọ tó fẹ́ fi kọ́bá yàn wọ́n rò kó dáni fi jẹ̀mí ìṣe ta ni ìbọ́sọ́lẹ̀wẹ̀ tó lè jáde bẹ́ ta ni ìbọ́sọ́lẹ̀wẹ̀ tí yàn lè jáde bẹ́ ara kọ́lọ̀ ń bú ọlá sí dínà bí ẹ bá jáde bẹ́ẹ̀ bí ẹ̀ ṣe wẹ̀ gbogbo kan tó wà láàrin pàápàá ti bàjẹ́ gbogbo yìí bẹ́ ti bàjẹ́ ha sàhàlálá ò lè jókòó láàrin ẹgbẹ́ mọ́láyé bá ṣe wà tá dánwò yìí nǹkan kan bẹ lára wa kò ṣe rí òun la fi dánwò yìí àwọn kan wà ni tó wà ìmọ̀ káwà jáde fún àbíkò ń jáde ẹ̀kìní kan tí ó sọ fún béèyàn ṣe máa ń ṣe yóò lára tí ẹ̀ ó lè wọ́dé kókàn kọ́ pariwo náà pé ṣàǹkálùkọ̀ ọkọ̀ dúnná oníkálùkọ̀ wo bẹ̀ tọ́ ni ẹ̀tọ́ wọ̀ mí ní mo jẹ́rìí àwọn ẹlẹ́yà àwọn tó wà lẹ́fẹ̀ẹ́ ẹ̀ẹ́dáwọ̀ ọkọ̀ súnmẹ́yìn náà especially tó bá fi kíní pẹ̀sí náà kò tó tó mú dání láì pé ha tí wọ́n sọ pé ha èmi àwọn èèyàn ti rẹ́dì pé wọ́n ní dúró stars kí ló dé wá kí ló fún àwọn onírú pín walhamdulillahi rabbil alamin ọlọ́run fún wa nílà káì tàà fi jókòó tàà fi bẹ́gbẹ́ mu gbàtún àbí Sufyan ibn Uyayna rahimahullah ma ma'ana hadha as-satr kí ni túnmẹ̀ an yasturaka Allah fi duniya ọlọ́run já sí sí rí ohun sáwọn yẹn fi duniya wala yas'aluka anhu fil akhirah ó tó dá lẹ́kẹ́ àmọ́ ó tún ní àárín èmi àti ẹ náà ni ó wà ẹnìkọ̀kọ̀ ní mọ̀sí ìyẹn lè ọlọ́run kò fún ẹnìkọ̀kan wà láti dùà kí yẹn fẹ́ sàdùà kórì gidi sọ́mbẹ̀ ilhamu náà ni bọ́kàn ní bá kálùkù bá ṣe rí yóò wà níbi sí sàdúwà ó kó sínú àdísì pé àdúwáhù húwọ̀lẹ̀ ìbàdà ó kó sínú àdísì dùáhùkún ìmánukún dùáhùkún ìmán ẹjẹ́ kó ní kálùkù bẹ̀rẹ̀ sí sàdúwà ní ìsẹ̀ẹ́rì tún bẹ lọ́kàn wọn ní go viral somehow ẹnìkan wọn jù kábẹ́ wá àwọn ìwádìí ọlọ́run padà fún lówó ẹ̀ ọlọ́run fò abẹ́lọ́pọ̀ ọlọ́run tó fún lórí tó tún jù ẹ̀ náà kò sí ọ̀bá ọ̀kan ní sọ́bí ṣe ń sọ́yìn yóò tí wọ́n lójú bí ṣe ń sọ ọmọ ọlọ́run tó ń sọ àlàyé mo wà ṣọ́ bí ní sọ ọmọ Ar-Razi rahimahullah kí ló kọ́ Muhammad bin Idris Abu Hatim Ar-Razi rahimahullah bàbá Abdurrahman bin Abi Hatim ar for a very long time wọ́n ọmọ wọ́n ọmọ ọmọ sí rẹ̀ nínú àwọn ẹni rẹ̀ ní jábí máa rí wọ́n máa ń هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء Allah fún wa ló máa because ọmọ rí máa jẹ́ yóò pẹ́ ò ní tètè tán eh, ọmọ rí ò ní tètè tán tó bá subhanallah orí rẹ̀ ń ni torí pé ásáàrù èèyàn ní tètè parẹ́ gbogbo ìrún tọ́mọ èèyàn bá kí lèyàn gbalada lórí ẹ̀ tó wá jẹ́yàn èèyàn paláṣà rẹ̀ ó mọ̀ sùwá ẹ̀ ó sì gbalada mo sọ fún kan nínú àwọn ará ilé mi bá ah, níjọ tá kù táwọn ọmọ yóò mọ̀ sọ pé kánàl wálid rahimahullah ó sì ń pa mẹ́kún gbọ́dọ̀ mọ̀ pé yóò ṣẹlẹ̀ yá káyà gbìyànjú ká ṣe ṣe àfẹ̀rọ̀hàmàtí àwòlẹ̀ àdá lọ́wọ́rhàm so kéèyàn bí máa rí kó tún wá pọ̀ alhamdulillah orin ni lóòtọ́ ó jí àdíẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbé tó wá gbélẹ̀ ẹ̀ ń dí sáà mi <laughs> bẹ́ẹ̀ni lè kún lè ní ìmẹ́tí fitna tó ha náà ṣùgbọ́n tọ́lọ́mọ bọ́ ṣe tọ́lọ́mọ wò wọn tọ́lọ́mọ bá ṣe tẹ́ ṣe tán àà ẹ̀kàn ní ìdíkà wọn fọ́sẹ̀ dàgbà díẹ̀ mashallah ìsinmi ti bẹ̀rẹ̀ níbi tó rí ọmọdé níbi tó rí ọmọdé kò sì sí rà wọn ìbọ́yàn wọn ìbọ́yàn mo bọ́yìn lọ́wọ́ yìí ń tàn ní ipò àgbà ọmọ náà sì padà sọ àwọn àtàkàn tẹ́gbẹ́ tó bá gbọ́ lọ́ngbọ́ ó fẹ́ pọ̀pọ̀sọ̀ tó bá sallallahu alaihi wasallam ó bẹ̀rù fìtínà ló bá wọn sáré nípadà hmm, bọ́ ọ̀rẹ́ insha Allah Abu Hatim wá bímọ rahimahullah wọ́n wà wọ́n sì ń wà lọ́n fún mi lọ́mọ lọ́n fún mi lọ́mọ lọ́n fún mi lọ́mọ wọ́n wá ní pé torí wípé àwọn kan wà tí wọ́n jẹ́ al-abdal ẹgbẹ́ ní orúkú tàṣọ́fù mọ́ sọ báyọ̀ èyí tó tún àṣọ́nà ló wà wọ́n ti ẹ̀ jẹ́ pàwọn gbàgbọ́ pé fíhí nàlọ́ wọ́n ní bóyá torí wọ́n máa ń ka Abu Hatim sínú àwọn abdal pé à wọ́n ẹbí ma àwọn ń sọ pé fi dhalika nadhar Abu Hatim wá láwọn ọmọ orúkọ ọlọ́run ismullahi al-a'zam ó kọ ọlọ́run ọba tó tóbi yìí àwọn ní hadith pé nǹkan tọ́lọ́ tánàbí sọ tó pè ní ismullahi ojú ti ní àti fi bèèrè ọmọ lọ́dọ̀ lọ ọlọ́wọ́n ẹni tó ìsúnláì láàzọ̀ gbogbo tó mọ́ tó fẹ́ fi tọrọ náà lọ́mọ sáàbù átìm ní wà lọ sí tàbí wọn ti folis ẹn tí ó rẹ́ pé bọ́mọ ṣe dá tó yẹn olójú sì ń tì ní àti fi àdúrà ìsúnláì láàzọ̀ bèèrè ọmọ lọ́dọ̀ lọ yá yóò tì mí lójú náà pé ọlọ́run níṣó o ò lè mú mọ́ra kó bímọ àbá ṣe ṣètò ẹ̀kọ́ gbé mọ́ra ìsúnláì láàzọ̀ wọ́n náà mọ́ ń gbà tí nǹkan tó padà lé àwọn padà fi bẹ́ lọ́n òun lọ́mọ àwọn yìí Muhammad bin Abi Atim ọmọ kò lábúrà mọ́ lẹ́kọ̀ọ́ fún Abu Abdurrahman Muhammad bin Abi Atim ọmọ náà sì dìrún dìgbà mọ́ lọ́wọ́ bí o bá ti máa sọ ó dìrún ó dìgbà ó di kòkó bàbá sásùn Muhammad bin Abi Atim imam kẹbíìrì imam kẹbíìrì alim ìmọ̀ tó kọjá bẹ́ẹ̀ kódà ìmọ̀ wọ́n sì débi pé káàna yẹkúlù káàna àbì yẹkúlù àbì tó sọ náà bó gbá ó dolódo àà òun ló ní access sí ma bàbá rẹ̀ bàbá rẹ̀ sí jabal bàbá rẹ̀ jabal bí lẹ́nu gbàtán bí ẹnìkan nípa ìkanáwà ìmọ̀ nípa bọ́ ó ní mithlu abi hati yusuf al'anu sí àti mọ́ bèèrè àwọn ilé ìlẹ́lọ́wọ́ bí nípa àwọn èèyàn wọn ibi àwọn pa àwọn ibi àwọn lọ́dọ̀ àwọn èèyàn mọ́ Abu Hatim Razi rahimahullah ìgbàtán fẹ́ kú o ìgbà tí ìkejì wọn ni wọ́n ní fámílì wọn Abu Hatim Razi wọn lọ Abu Zur'ata Razi hafizu mutlaq Abu Zur'ata Razi hafizu mutlaq ẹnìkan wọ́n bá Abu Zur'ata Razi oni wa qad qala fulana annaka qad afidta mi'ata alf hadithin wa illa fa zawjatuhu talib olóhùn búra ló pọ̀ pé àbúzúrà ìtì ha 100,000 hadith tí ò bá rí rẹ̀ ìyàwó òjẹ́ tó ń pọ̀ ìyàwó òjẹ́ gbọ́yẹ̀rò ah tọ́rọ náà bí sọ bí sọ́lọ́lá àìsàn bàlá جدهن جد وهزهن جد ان كما تاسوا اكو بان سيري مي اومي ني ناي مو سيمي ني اومي ني ناي وين سيري مي وني ياو طيب ها هو ني ها وش واسو بين بابا بوات ابو زرعه الرزي ان هذا الرجل قد حلف انك كذا وكذا ابو زرعه لماذا تحلف على هذا كنتو بولا لو لو كباي Ah, ah. amsik alayka zawjata wa qad hafiztu fawqa dhalik lóòtọ́ ìyàwó rẹ̀ kó ma wẹ̀ pẹ̀lú rẹ̀ torí mú ti há jù bẹ́ẹ̀ lọ Abu Zurata Razi tó onímọ̀ ni wọ́n wó kàn fi ń sọ pé ṣé àwọn ilé àwọn Abu Hatim ní wà sọ ní àlè fòlú ìṣòro àà kódà kan fẹ́ sọ bẹ́ẹ̀ gan wọ́n náà láti gbé kalẹ̀ fún wa ní nǹkan báyìí ká fi ṣe báyìí fún wa ló ká fi ṣe báyìí àbùkátà sí nǹkan báyìí àwọn mùsùlùmí jìyà pọ̀ ó wù mí náà kí n ní nǹkan báyìí ọlọ́run bá ṣe báyìí fún mi. Tòró dáa pọ̀ tí wọ́n bá ń ṣàdúrà, á kú ní àlànáàjì sálàfù. Ó jọ tàwọn sálàfù náà. Káwọn sọ àdúrà di ẹ̀yẹ́ àbíkọ́ mọ́ di dùáwùl mutaghafilin ẹni tí ò tiẹ̀ mọ nǹkan tá ń sọ.

ẹlẹ́ẹ̀kejì olówó ní tí ìyẹn wà jẹ́nà tó pọ̀ lára tí ẹ̀ alákọ̀ọ́bù ni pé bẹ́ẹ̀ bá lówó yẹn wọ́n àárín ṣùgbọ́n lówó ó lè mọ́mọ̀ àárín tó bá rán ti àkáǹtì ẹ̀ tí máa ń bá yín sọ̀rọ̀ ó lè ní kí ló máa wá gba kí lọ́wọ́ lọ́rùn sáà ẹgbẹ́ àìṣà ní sọ́rọ̀ lọ́kẹ̀ ọ̀lá ìrọ̀rùn sáà àwọn kan àti ìgbọ̀dọ̀ bá wọn wọ́lá wọ́n fi àtàn jẹ mọ́mọ́ wọn gbà tọ́wà láyé ọ̀hánà àlọ́ wọn kéèké bí ilé tí ju ọmọdún mẹ́wàá lọ so ẹnìkan yà wọn jẹ wá tún kí wọn wọn àwọn ọlọpọlọpọ ọ mọ̀mọ́ gẹ́gẹ́ ló lọpọlọpọ ọ mọ̀mọ́ rahimahullah gbogbo ẹni tó mọ̀ ọmọ bẹ̀ kó làwọn yìí sọ̀rọ̀ ẹ̀ nature kan yìí sọ̀rọ̀ mo dà wọ́n wà níbi kankan lo twelve hours ìṣeré o tí wọ́n ní ní kọ́wù but kéèsì yẹn ṣẹlẹ̀ pẹ̀lú kanú àwọn ọmọ wa wọ́n ní láti lè já sí ẹni yẹn wáyé àwọn jẹ gidi gan gbogbo àwọn aráàlú wa ní ah ọlọ́pàá yẹn jẹ́ ìtìpọ̀ jù àwọn ọlọ́pàá ọlọ́pàá tó wá dìtẹ́ náà mo rántí pé mo dówájú station báyìí mo wọ́n wo àwọn ọlọ́pàá pé ẹ́ mo sá sọ àwọn ọ̀rọ̀ kan tí téèyàn bá ti padà nímọ̀ àbọ́lọ́run ṣàánú èèyàn létà yóò pé àwọn kan yóò nídìí ni ó gbàgbé rẹ̀ sílẹ̀ so ní bẹ́ẹ̀ olówó ó lè ní tí ó jẹ́ kó ọ̀nà wọn lára òun ló súnmọ́jú kó ṣe gbéraga jù òun ló súnmọ́jú kó máa wo àwọn èèyàn bákàbákà yóò kàn láti account balance náà nílẹ̀ ọ̀gá ah, ìwọ́ tó wá lánàá tó ń sọ kan pé ọmọ rẹ̀ ní hospital sí ọ̀nà lọ́wọ́ ń sàkọ́ bẹ́ẹ̀ nítorí ń dá gate bẹ́ẹ̀ ìyẹn ní wà ní wọ́n bí sá pé ọmọ yín ni ó ní ọmọ ẹ̀ àwọn tèmi wà Dublin ọmọ ẹ̀ láàrin ah, ọmọ mi sá tí ó tó fẹ́ dọmọ olówó pẹ̀lú ọmọ olùsìn tọ́pù sọ̀rọ̀ sókè ṣò ti rí 100,000 cash cash cash olùsí tó bá gbọ́n ní ara ọ̀ ó dàdá dì wọn tó bá gbọ́n so wọ́n ní àkọ́kọ́ tí ó jẹ́ kó ló kó pọ̀ náà kó ń wọ náà tí ẹ̀ tó ṣe ṣe kó aláìní pọ̀ lálìjẹ́ náà ni pé torí pé àwọn táà nínà lápọ̀ tẹ́lẹ̀ sán ẹlẹ́ẹ̀kejì àwọn ní ibi tó lè mẹ́jẹ̀ kan wà jẹ́nà ọlọ́run sọ pé innal insana la yatgha àwọ̀ ọmọ èèyàn lè kọjá àlàkọ́bá rí fún bùkátà sí ìyàn kankan ṣùgbọ́n èyí tí wàá da jùlọ ní sí ìmọ̀ yẹ̀ṣà ìtọ́lọ́wọ́ bá kó méjèèjì fún a ṣàlàyé fún wa ní ọ̀dọ̀ ìtọ́lọ́wọ́ bọba nílàgbà tí ó sọ táwà ní agbóyí nínú ọ̀rọ̀ rẹ̀ subhanahu wa ta'ala nínú suratul mulk alọ́ni tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur àti túnmọ̀ al-aziz àìtúmọ̀ al-Ghafur alladhi khalaqa sab'a samawaatin tibaqa ma tara fi khalqi rahmani min tafawut àti túmọ̀ khalqi rahman tafawut pílátara fawut lùtùwá farji'il basara hal tara min futur ani futur jẹjámù fún fatru alfatru mana shaqqu was-sad'u intusan ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا أصبح خاسئا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولى إلى قومهم منذرين قالوا يا قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى على àpẹẹrẹ kọ́lọ̀ ọba ọ̀rọ̀ ànábì Ìsá sáwà ìdánú nìyẹn torí kó yẹ kán sọ pé mẹ́ bá di Ìsá sọ́sọ́ Musa ni wọ́n rán Musa náà sáàdì ìjàmú nìyẹn. now anílẹ́yìn ìgbà náà ọlọ́ni wọ́lọ́kọ́dí zayyana sàmà àdúnìyà bí masọ́bí àwọjànà àwùjú mẹ́lẹ́ṣẹ́yàpí wà áàtàdínà lẹ́wọ̀ wà áàtàdínà bí mọ́nà wà àdádínà àti pèsílẹ̀ fún àdába sa'ir kílá tó túnmọ́ sa'ir àsáàrù mẹ́yà ní kí kí ní ṣe máa ń jó bèrèbèrè ìgbàgbóláàbí afwan ala tilkumul kalma lamma tahaqqaq ma'na innama dhakartuha mizahan so ó sọ pé بمصابيح وجعلناها رجوما للشياطين وأعطدنا لهم عذاب السعير أصبح سعير يعني إن تنجو سعير واجب بمعنى مفعول إن تنكو walilladhina kafaru bi rabbihim ẹ̀rá wọn tí wọ́n ṣá ìgbàgbọ́ sọ́lọ́ wọn àdáàbù jahannam wọ́n sọ fún wa díẹ̀ wípé jahannam gan nínú ìtumọ̀ rẹ̀ ìkòtò tó bá jíìn onáà náà fífi wé iná jahannam but ó ti di alamu fún لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائدين حتى وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين انت ما سي اكا ما سي لانو كيريني سي الكامه في ديوا اللهم جاوا نوا وني واعتدنا لهم عذاب السيء وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها باتكنو إذا ألقوا فيها ثم بجوا سنونا سمعوا لها وما ضامنا شهيقا جدونا شهيقا di igbe àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀yí pọ́n bá ṣe tún ṣẹ̀yí ìyẹn a ní ṣe yìí ìjẹ́ kí ni o sautul himar dídún alhimar mọ́mọ́ alhimar kẹ́tẹ́kẹ́tẹ́ dídún kẹ́tẹ́kẹ́tẹ́ sautul himar so yíwa báwọn àwọn ni àwálùhá aṣẹ́gbìnrin àfihà èyí tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ó lè ju ìpìlẹ̀ ìpìlẹ̀ yà ní ìparí rẹ̀ lọ àwọn ní ìparí rẹ̀ mọ́ dójú ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ pé èyí tó bá lè jù méjèèjì lọ́wọ́n fi wímẹ̀ ipé iná jahannam mọ́ dún bẹ́ẹ̀ sẹ́mì ìrìnláha ṣẹ̀hí pán wàyí àtàfù kí wá ní túnmọ̀ tàfù bí máa na tẹ́bì bí mọ̀ hó àwọn ní Sufyan al rahimahullah ó sọ pé tí àwọn tó bá kúnú ẹ̀ wọn nílé máa sọ ṣùgbọ́n tí ó bá pọ̀ yíò sọ tí ó ta wọn ó bá náà ṣe rí ní iná fẹ́ jù lọ àwásọ àwọn àhádé tó wà wípé ọlọ́run sọ wípé iná máa sọ kó wà yára wà ọmọ yìí bá wàtàkùlù àìní mazíde gbó ní kejì wọn ó ní ẹ̀mí ojú méjèèjì ni wọ́n fi ká wọ́n ka nàkúlù wọ́n sì ka yẹ̀kúbọ̀ nàkúlù làwọn ń kà ìwọ́n tó ọmọ ká síbi létí ó ka yankọ́líbù náà fún Sulaiman ah, an Asim بروايته إلى أبي عبد الرحمن السلمي إلى عثمان بن عفان كان كان وعلي ما كان يسميني وقال ما دام لي آمين so wọ́n sọ pé wọ̀tàkùlù alìmẹ̀mẹ̀zìdì iná náà wà máa sọ fọ́lọ̀ wọn pín sí wọ́n kù rí ọlọ́mọjà sínú wọn bá ṣe sọ́yì ẹjẹ́ ká take it serious with all seriousness ọlọ́run

wá sọ pé ọlọ́run méjèèjì tí mo ṣe ìfẹ́ wọnú ni ìrìn wọ́n owó lórí lẹ́wọ́ two thousand ló sì ń gba sálárì wọ́n sì ń five méjì gan one thousand dídì rẹ̀ wọ́n one thousand dídì àti five hundred méjì náà ni kò mú ó jọra àdéhùn ni kì í ṣe iná o ó wà ní Bukhari o man anfaqa zawjayni fi sabilillah ànábì yẹn tó bá ilé náà nǹkan méjì tó jọra báwọn sójú ọ̀nà ọlọ́run kó wá ní kọ́lọ́run wá sóbi ọlọ́run àá ọlọ́run ló sọ

laxaqo khabaabna arad khabaabna arad in sọ fún mọ́rùn jọ kan fún mọ́rùn sọ̀rọ̀ bilal pé á ah, ẹni rí ni bilal yìí o ah, tí bá ṣe kí ní gan ó dá ní wípé alẹ́sọ pé tọ́sí kì láfà ibi tẹ́sìn bilal dàdé Abu Muawiya askita askita أبارك الله wọ́n wọ́n sọ pé a ah, Bilal mọ̀ dáa kí sí pé Khabbab náà rọ́tọ̀ mọ̀ pé Bilal dáa ó kàwọ́ pé ẹ̀ eh, ìkẹ́mọ̀ ń bẹ lára tí wá náà fọ́lọ́n Khabbab wá sí ẹ̀yàn rẹ̀ wá fi ọmọ ó ti jóná innahum awqadu wallahi maktaba iná ò kú àyàfi ọ̀rá ẹ̀yìn mi ló kúrú paná bí wọ́n ṣe rí ẹ̀yìn rẹ̀ ó ní wallahi ma ra'aytu mithla hadha manzor minka qat nǹkan báyìí gbé lára rẹ̀ ẹ̀rí ìsàtàwà yìí sacrifice ìjọ́ ọ̀nà من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا من المؤمنين رجال من جمع المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه níjọ́ tí wọ́n sọ fọ́lọ̀ ń pa gba islam fún ní nǹkan mí tó rọ̀gbẹ́ àníntàrìyàn náà bá gbà láàfù ìdájẹ́ tó bá pẹ̀lú ìwà ló gba àmẹ́ sí àfisílẹ̀ wọ́n ní kúkà mọ́ sọ pé ọmọ kú lásán anábì ní sallallahu alaihi wasallam inni lawadi èmi àdìsí bukari ni ó wù mí an ó kò tàbí fi sabilillah wa uhya wọ́n tún fún mi lẹ́mì thumma ukta wa uhya thumma ukta wa uhya fi sabilillah kò sí ogun tí ó tẹ́sí mọ́ ní àwọ́tajú pé ogun oní tẹ́sí àwọ́tajú pé wallahi àwọn èèyàn sàlọ̀ wallahi tí ó bá àwọn èèyàn sàlọ̀ yóò ní náfílà lágbára mi káà ọ̀pọ̀gbọ̀n kò kọ́ ogun من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر فما بدلوا تبديلاً ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله الله nígbà táwọn òmìnir rí al-ahzab gbogbo àwọn tí wọ́n ahzab ní pé gbogbo oríṣiríṣi òṣèfóòn ìyàwó ìdásọ́rọ̀ wọ́n fi wọ́n pàtàkì àwọn fẹ́ pàrùn sí nílẹ̀ kanáà قالوا هذا ما وعدنا الله ورسوله ọlọ́run ti sọ tẹ́lẹ̀ àtànábì rẹ̀ pín táàrí rẹ̀ wà sọ́dákọ̀ lọ́rùn wà rọ̀súlù òdòdó lọ́rọ̀ lọ́run àtànábì rẹ̀ wà máa zádàhún ilá ìmánàhún wátàsílìmá sí ńlẹ̀ lórí gbẹ̀dọ̀ ọkọ̀ polówó wá ní Subhanallah ẹwọ̀n àgbà sàbí àwọn ikí wọn ẹ̀dọ́ ọkọ̀ polówó wá jẹ́ tẹ́wọ́ bí yóò kú ìran tí ó kọ́ ó ní inni aṣúmọ̀rọ̀ àfíà àlìjánà in ti gbọ́rọ̀ àlìjánà wọ́n ìbẹ̀rẹ̀ ogun nígbà tẹ́ ẹ̀pa ẹ̀nà àríkà sí anábi ni wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin ah ẹwọ́ fún ìjọ náà ó gbọ́dá pé bí pé yóò ṣọ́ àníkù wọn tún sọ pé à ábúrò sọmọwá tó láàrù ó ní ìní ìlàájì ìrọ̀rọ̀ ṣe àtàlìjànà èyí sì ti gbọ́nà àjànà ó sì dìde láàrin ó sì ń wo àárín àwọn mọ̀ṣẹ̀lẹ̀kùn lọ ó sì jà kọ́ta lọ wà kútè ẹgbẹ̀ táà sí bẹ̀rẹ̀ kí ẹ sì wà ní ọlọ́wọ́ gbogbo mọ̀ fún pa mẹ́mọ́ rẹ̀ tí a bá bú sáà bí ó ti sórí mú they are the real soldiers ìta ń sọ ní pé àlè bá wọn àmì kákan ọkọ́lọ̀ nǹkan òwe ìfẹ́ wa sí wọn kákan wà sí sẹ́ẹ̀lì ìfẹ́ wa sáwọn sàbí ó sì kò wà papọ̀ wọn ó tá kò sí tó lè ṣe àti wọn àti bàbá rẹ àti ẹ̀lẹ́ bá wọn àti wọ bàbá rẹ bàbá bàbá rẹ bàbá bàbá bàbá rẹ bàbá bàbá bàbá bàbá rẹ ìyá rẹ ìyá ìyá rẹ yálà ìyá ìyá rẹ ẹ̀yìn bá wọn kò sí tẹ́lẹ̀ ṣe kan kó iṣẹ́ ti ẹ̀kan kan fẹ́ multiply by 100 ẹ̀lẹ́ bá wọn kó jẹ́ pé ẹ̀yin lẹ mú Islam wọlé Yorùbá ẹ̀ bá wọn because àdìsí sàbí ẹyọ kan ó lè yóò lẹ́yìn lọ́sùn bá Islam. Nam nam nam wà lọ́wọ́ láyé. Abu Muawiya báwa ka múlùkù first page rẹ̀. Ìlànà ìwọ̀n máa نعم تبارك الذي بيده الملك وهو على كل شيء نعم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور Wow. Wow.

أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته